إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته òní yawmul ahad déètì òní ní ọjọ́ keje oṣù kẹfà ọdún fourteen ọjọ́ keje jumada saniya ọdún 1441 forty one nínú tírà sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá hadith four four three la kà kẹ́yìn ní ìjẹjọ five five hadith five five two ó dálé ẹ̀ṣẹ̀ ẹni tí àsìkò ìrun astri bọ́mọ́ lọ́wọ́. hadith five five three ó dálé ẹni tí ó gbé ìrun astri jù sílẹ̀ a ka àdísì méjèèjì ní ìjẹjọ. ní báyìí باب فضل الصلاة العصر orí ọ̀rọ̀ àjùlọ ọlá ìrun asri àjùlọ ọlá ìrun asri hadith five five four anjerir ibnu abdullahi رضي الله عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة يعني البدر فقال إنكم satarawna rabbakum kama tarawna hadha liqamar la tudamuna fi ru'yatihi fa in istata'tum an la على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا ثم قرأ وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب قال اسماعيل افعلوا لا تفوتنكم Hadis 554 Nino tira sahihu al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá à ń jẹ̀rìrì láti ọ̀dọ̀ jẹ̀rìrì ibnu Abdullahi ọmọ Abdullahi rọ́díyàlọ́hu ánìhù kí Allah yọ́nú sí kọ́ọ̀lù ọ sọ pé. kunna inda nabiyyi sallallahu alayhi wa sallam a wà ní ọ̀dọ̀ ànábì kí àti ọlà aláwọ̀ bá a wà ní ọ̀dọ̀ rẹ̀ a jókòó sí rẹ̀ ó sì wo òṣùpá ní alẹ́ ọjọ́ kan. a wà ní ọ̀dọ̀ rẹ̀ ní alẹ́ ọjọ́ náà ọ wá gbógun sókè ó wo òṣùpá ìyá ní alibadir ìyẹn òṣùpá bádìrì òṣùpá bádìrì ni òṣùpá tó dé gbátán. àwọn èèyàn gbà wípé òṣùpá ọjọ́ kẹrìnlá ni òṣùpá bádìrì nípa pé òṣùpá máa dégbá ní ìrísí ìmọ́lẹ̀ rẹ̀ ó sì máa mọ́lẹ̀ parí ní alẹ́ ọjọ́ kẹrìnlá. nínú oṣù Islam ní irú alẹ́ ọjọ́ náà tí ànẹ́bì wo òṣùpá lókè fakọ́ọ̀là ó sì sọ pé innakum dájúdájú Ẹ̀yìn, sàtàràùnà rọ́bàkùm ẹ máa padà rí olúwa ẹlẹ́dàá yín o ẹ rí báyìí tẹ́ ojú ara yín tẹ́ rí olúwa ẹlẹ́dàá yín kàmá tààrà ònà háàdà lè kọ́mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo òṣùpá yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo òṣùpá ẹ máa wo olúwa ẹlẹ́dàá yín tó bá yá. látùdọ̀mùnà fírùúyàtìhì. rírí tẹ́ ẹ máa rí i kò ní sí pé apá kan rí i apá kan kò rí i látùdọ̀mùnà fi ròyàtì kò ní sí ìdí fúnfún láti rí i. ìyẹn ni pé ohun tí ń jẹ́ ká dìpọ̀ ká lè rí nǹkan ṣe mọ̀ pé nígbà tí a bá fẹ́ wu nǹkan kankan nígbà míì àwọn èèyàn máa dìpọ̀ mọ́ra wọn wọ́n gbéra wọn pọ̀n kí wọ́n lè rí nǹkan náà tí wọ́n fẹ́ wò lọ́ọ̀kan. rírí tá a máa rí Allah subhanahu wa ta'ala lọ́jọ́ àlìkìyàmọ̀. kò ní sí ìdí funfun níbẹ̀ ibi tí ẹnì kọ̀ọ̀kan bá dúró sí kété pé ní ó máa rí Allah lọ́ọ̀kan ẹni tá à ń pè ní Allah subhanahu wa ta'ala tó dá gbogbo ayé àti ọ̀run látùdọ̀mùnà fírò yàtìhì ẹ̀ẹ́nì dì fúnfún ẹ̀ẹ́nì máa parapọ̀. kẹ́ ẹ tó rí ibi tó ń kálukú bá dúró sí lọ́jọ́ àlèkìyàmà ibẹ̀ náà ni yóò ti máa rí Allahu subhanahu wa ta'ala. tó á tún nítorí náà lágbára kí wọ́n má fi oorun tàbí kátàkárà borí yín láti rí irun kí kọ́búlà tó lóhùn shams síwájú kí oòrùn tó yọ wà kọ́búlà gùrúbì hà àti síwájú kí oòrùn tó wọ̀ fàyìnìsàtọ̀ àtún tẹ̀ ẹ bá lágbára ńlá àtògò láàbù pé kí àwọn èèyàn má borí yín kí má dì yín lọ́wọ́ ala sọ̀láàtì lórí ọ̀rọ̀ irun kọ́búlà tó lóhìn shams síwájú kí oòrùn tó yọ síwájú yíyọ oòrùn wàkọ́bùlà gòrúbìà àti síwájú wíwọ̀ rẹ̀ fáfún àlù ẹ bẹ́ẹ̀ o ẹ kírun. tó máa kọ́ra à lẹ́yìn náà ànábì ké áyà tó sọ pé wasabi bihamdi rabbika kí o sì ṣe àfọ̀mọ́ pẹ̀lú ìdúpẹ́ fún olúwa rẹ̀ kọ́búlà tùlú ishams síwájú yíyọ oòrùn wà kọ́búlà lẹ́gòrò àti síwájú wíwọ oòrùn sura Qaf chapter fifty aya thirty nine ibẹ̀ ni aya náà wà nínú alukur'an. ẹ ṣe àfọ̀mọ́ pẹ̀lú ìdúpẹ́ ẹ ṣe subhanallahi wa bihamdihi fún olúwa yín. síwájú yíyọ oòrùn àti wíwọ̀ rẹ̀ Ismail ọ̀kan nínú àwọn ẹlẹ́gbàáwa hadithi yìí ó sọ pé ifáàlú ẹ kí àwọn ìrun náà látẹ̀fù tànákùm ẹ má ṣe jẹ́ kí ó bọ́ mọ́ lọ́wọ́. ohun tí àdìsí ń sọ fún wa ni pé irun táàkì tó jẹ́ irun ọ̀ranyàn síwájú kí òòrùn tó yọ ni irun ṣubú irun tá a máa kí tó jẹ́ irun ọ̀ranyàn síwájú kí òòrùn tó wọ̀ òun ni irun asri anabi ọ wá ń túmọ̀ áyà tó mú wáyìí ó fi ń ṣe àlàyé fún wa wípé gbólóhùn wàsábì ibi hamdi tí lárúbáwá rẹ̀ túmọ̀ sí pé ṣe àfọ̀mọ́ kí o sì fi ọpẹ́ fún olúwa ẹlẹ́dàá rẹ̀ ṣe àfọ̀mọ́ kí o sì fi ọpẹ́ fún olúwa ẹlẹ́dàá rẹ̀ ànábì wa ń gbé ka orí ìrun ìrun wo ìrun ṣubúyì àti ìrun asiri tó túmọ̀ sí pé gbólóhùn tó jẹyọ yìí pé sábì ibi hamdi rọ́bìkà. kọ́bùlà tùlù shams wà kọ́bùlà lìgbòrò sí àfọ̀mọ́ fún olúwa ẹlẹ́dà rẹ fi ọpẹ́ fún un kí ni èròǹgbà ọlọ́run pẹ̀lú gbólóhùn náà pẹ̀lú gbólóhùn àfọ̀mọ́ ṣíṣe àti ìfi ọpẹ́ fún olúwa ẹlẹ́dà kí ni gbólóhùn náà dúró fún ó dúró fún irun ṣubúyì àti irun asri.